أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم wa rahmatu Allah yi ta’ala wa barƙatu a dá ọ̀pẹ tó pọ̀ fún Allahun ọba lagbara ọba soso. A tọrọ ike ati ti ge fún anabu wa Muhammad sallallahu Alaihi wasallam. Ike a ti ge Allahun kó ma ba anabi àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde alkiyama mi ò fẹ́ kí àdírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà nípa afẹ́ sọ pọ̀ kọ̀dẹ̀ sásìkò tó tó rárá sotora àwọn tá a fẹ́ yanjú àwọn mọ̀sáìlù tá a fẹ́ yanjú ó lé ní méje ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ni ìtàn ní ká fi sọ̀rọ̀ òun náà ni pàtàkì pàápàá ànábì wa Ìsá ọmọ Maryam alayhi salatu wa salam hakikọ́tù nàbíyì láì Ìsá ibn Maryam alayhi salatu wa salam a rí pé tí a bá wò ẹ jẹ́ ká mú báyìí àwa tá a jẹ́ mùsùlùmí a ní àwọn masá ìlú àkọ̀díyà gẹ́gẹ́ bá a ṣe ní masá ìlú fìkìhíyà aláwọn nǹkan kan tó jẹ́ pé ọ̀rọ̀ àdìsọ́kàn ni ọ̀rọ̀ ìpìlẹ̀ ìsìláàmù ni ọ̀rọ̀ ìmánì ni ẹni tó bá ti lè ní pírọ́blẹ́mù níbẹ̀ kò ní jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ ọlọ tó bá kú lórí àdìsọ́kàn bú tó tako ń tọ́lọ̀ wọn bá sọ tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó fi nílẹ̀ fún wa onítọ̀hún máa ta káfíran ó kú ọlọ́run abẹ́ mọ́jà adìkẹ̀kẹ̀ rí káyayé wa ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run alìímánù bí rúṣùl walmursalin walambiya mímọ̀ bá dìí dínil islam jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé dáadáa a rí pé nínú àdífù jibril àdífù ẹlẹ́ẹ̀kejì náà àrùbáyé náà wà wíyà nígbàtí jibrilu alayhi salatu wa tó ń bi ànábì àkbírí ní anil iman fún mi nírò nípa ìgbàgbọ́ òdodo ìmánì tó yanjú ó ní àǹtúúmínà billahi àǹtúúmínà billah ó nígbàgbọ́ sọ́lọ́n wà màláìkatihi àwọn màláìka ọlọ́run á nígbàgbọ́ sí wọn wà kútúbì yìí àwọn tíra ọlọ́run á nígbàgbọ́ sí wọn wà rúsùlì yìí àwọn ànábì ọlọ́run á nígbàgbọ́ sí wọn nínú orígun ìmánì yìí wà àǹtúúmínà bilqadar a tún nígbàgbọ́ òdodo sí kádàrá a nígbàgbọ́ òdodo sí kíni o sí kádàrá jẹ́mọ́ sóyà bí òye nínú orígun ìmánì mẹ́fà méjì lọ́jọ́ máa wa isabnu Maryam alayhi salatu wassalam alákọ̀ọ́kọ́ alìímánù bìlì kútùb ọlọ́run ní odidi tíra tí ń wa ẹlẹ́kejì alìyímánù bí rúsùl wàhúwà nínà rúsùl ara ànábì ọlọ́run lànábì ìwà ayísáwà alẹ́ wàsálàm mọ̀rọ̀pá ti ní méjì báhùn nínú orígun ìmánì mẹ́fà méjì níbẹ̀ ó jọta ànábì ìwà ayísá tààfẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí wàsálàm tá a bá ọba jọ aládàrájáàtì àwọn ànábì ọlọ́run ipò wọn tó jùra wọn lọ́dọ̀ ọlọ́run èyí èyí ṣe pọ́lọ̀ ń ṣàbòsí rárá bèbí ogun àwa tá a jókòó yìí náà aláwọn ọmọ ṣé lẹ́fù kan náà làwọn ọmọ wa wà lọ́dọ̀ wa àtúwá ní àwọn ulul azmi minar rusul ulul azmi Nuhun wa Khalilun kilahuma wa Musa wa Isa wànàbíyú muhammadu aleyhi musalatu wasalam ìyẹn ni àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó níṣẹ́ ráwọn ulùlà azmi ọlọ́run ọba màmá akọ wọn lọ́nà méjì nínú kùránì àwọn ulùlà azmi yìí resolute prophet àwọn ó tún kọjá resolute gan àwọn ànábì ọlọ́run tó ọkọjá first class prophet àwọn ànábì ọlọ́run tó sí pé wọ́n ní ìdàmúrè ẹ̀mí wọ́n ní ìpinnu ẹ̀mí ìjíṣẹ́ ọlọ́run ọba wọn is second to none wàhálà tí wọ́n fojú rí tí wọ́n bá pín one percent rẹ̀ fẹ́yẹn one million àwa lè sọ pé àṣetọ́ ọlọ́run ọba mọ́ iná ló débi ọ̀rọ̀ anábì Ìsá tá a fẹ́ sọ nígbà tá a bá ń ba lọ á rí níbẹ̀ àwọn anábì ọlọ́run yìí á àlàázmù alkọ̀wí yìí ìpinnu ẹ̀mí tó lágbára ọ̀nbẹ́ fún wọn ọ̀rọ̀ ọtọlọ́run ọba tóbi lẹ́mí wọn jayé lọ torí pé nínú ìṣòro tá a ní lónìí àwa tá a láà fẹ́ spreadi tọlọ́run ayé tóbi lẹ́mí wa àwọn èèyàn ń fi tọlọ́run ọba wọ́n sọ di ọbẹ̀ wọ́n sọ di source of income wọ́n sọ di nǹkan tó já sí wípé kò pàtàkì tó ayé ilé òfin já sí pé tọlọ́run tí ọba yọ ayé yóò rọrùn èyí tí ò bá ti lè yọ ayé kò lè rọrùn fọlọ́n kó tèmi àtẹnìkọ̀ọ̀kan wá ṣe nínú àwọn ànábì ọlọ́run márùn-ún tó tó wá jẹ́ ulula azmi wọ́n jẹ́ kí n mọ̀ pé dẹ̀ mọ́ ulula azmi àwọn ànábì ọlọ́run márùn-ún onípinnu ẹ̀mí tó nípa ulula azmi Nuhun wa Khalilun kilahuma wa Musa wa Isa wannabiyyu muhammadun aleyhimu salatu wasalam afa yẹn ni ẹ̀rọ àwọn olùlẹ̀ azmi nuhun anábìwa nuhu ni wa khalilu tani khalilu la ibrahim anábìwa ibrahim aleyhi salatu wasalam àwọn méjèèjì wọn àti sọ wọn bá wọn àwọn wo ló tó wá kàn wà musa wà ìsà wannabiyyu muhammadun aleyhimu salatu wasalam àsára àwọn lànàbìwa musa ara wọn lànábì wa Ìsá ara wọn lànábì wa Muhammad kọlọ̀mbà ní kẹ gbogbo wọn tẹ́ ẹ bá wá wo àwọn ànábì ọlọ́run márùn yìí tẹ́ǹtà ti kọ́ ní pé àlì ìmánù bí rúsùl ká nígbàgbọ́ òdodo sáwọn ànábì ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run ọba Quran nínú 25 tó tún wá dákọ̀ márùn tó wá jẹ́ special nínú márùn tó tún wá jẹ́ special ọ̀kan nínú wa la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí Nabiyullah salatu wasalam. salam òun làwọn Christians náà ma ń pè ní Jesus fẹ́rí ìdùnnú kankan bẹ́ẹ̀ fún mi àwa mùsùlùmí tó fi hàn pé ẹni ọlọ́run ni wá àwa nígbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run àwẹ̀ fàákà àwọn ànábì ọlọ́run lánàá bẹ́ẹ̀ náà áhádé àwa ń sọmọ wa ní ìsá àwọn ọ̀sọmọ ní jesus asàkóní òní tí mò ń sọ̀rọ̀ yìí rọ̀bíù fáání sixteen òun lónìí kí mi bá ṣe mistake nínú òǹkà ti nàìjíríà o àbí twenty twenty kíni náà ṣé twenty three lónìí ẹ má bínú twenty three rọ̀bíù fáání twenty three òun lónìí báyìí ó ṣe déédéé november twenty eight asàfo ní tí mò ń sọ̀rọ̀ yìí èmi um, èmi tí èmi kéré mi ò tí ì rí pásítọ̀ kan àbí kírísítẹ́nì kẹ́kọ́ sọmọ ẹ̀ ní jesus àbú jesus àbí dáàdi jesus mẹ́mi jesus èmi ò tí ì rí sẹ́wọ̀n pé níbi tí ọ̀rọ̀ ìfẹ́ máa ń dé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń sọ ọmọ wa ló kọ bàbá wa tá fẹ́ sọ wa ló kọ bàbá wa á sọ ní kíni oríkì àáfà níjọba àti tèmi ti kú gbogbo àwa tá a fẹ́ ìjọ ọmọ tá à bí là ń sọ ó kì í dádì níjọba mèmí ti kú gbogbo wa là ń sọ ọmọ lókì màmá wa ẹlẹ́nìfẹ́ jésù anábì ayísá alẹ́ àwa kankan nínú oyin tẹ̀bí jésù gbàdá mẹ́wàá ẹ̀ wá sọmọ jesus ṣùgbọ́n mùsùlùmí àwa ń sọmọ wa ní ayísá látàyé tó ti pẹ́ ọmọ pé àfa aládìí kí náà máa pè Abu Isa àtẹ̀lẹ́gbẹ̀ àwọn àfa àwọn alátayé ìjọ ọ̀nà ti sọmọ ní Isa dòní náà àwa náà tó sọmọ ní Isa àfa àtìyàwó bá tó sọ ní Isa kọmọ jẹ́ abụọ Isa ó kọ dáadáa ni anábí ọlọ́run yìí àwa nígbàgbọ́sà náà bí wà tó àáfàá ní ká nígbàgbọ́ pé wa Ìsá ànábì ọlọ́run ni ọkan ninu awọn ululẹ̀ azmi awọn anabi ọlọrun márùn tán jẹ́ onípinnu ẹ̀mí tó ga ni mas'ala ton akọ̀díjà mas'ala ton ọ̀rọ̀ yìí máa nìyí mo rò pé yẹn ti kọ́ clear báwọn àáfàá ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni tó fún àwọn kírísítẹ́nì ní problem kágbà wípé wọ́n bí ànábì ìwà ìsá alayhi salatu wa salam lọ́nà ìyanu he was given birth to miraculously in a miraculous manner jẹ́mọ̀ ẹ̀gbọ́ dáadáa àníṣẹ́ ànábì ọlọ́run wa ànábì ìwà yìí ọlọ́run bá ní kí ànábì ìwà ìsá kí n bọ ànábì Ìsá lọ́wọ́ kí n dì má ànábì Ìsá wàhálà inú mi ó dùn ànábì Ìsá mo láìkì ẹ púpọ̀ nítorí tọ́lọ́n àwa gba Jésù gbọ́ ẹ̀yin kiri yóò lẹ ní problem ẹ̀yin lẹ gba ànábì wa Muhammad gbọ́ sallallahu alaihi wasallam gbogbo ànábì wọn làwa gbàgbọ́ láti ń sọmọ wa ní Ìsá láti ń sẹ alẹ́ ìsọ̀láàtù wa salam. ọlọ́run bá ní kẹ́ ìkẹ́ lẹ́ẹ̀kejì mo rò pé a ti yanjú alákọ̀ọ́kọ́ ẹni tó bá lánàá bí Ìsá kèé sànàbí ọlọ́run kèé mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹ̀ńbálà nàbí ìwà ìsá kèéfè kan nínú àwọn ulul azmi kèéfè mùsùlùmí òdodo àwa fẹ́ bọ́ sórí mọ́sálà ẹlẹ́ẹ̀kejì tọ́lásìkò lè gbà wá mọ́sálà tí mo fẹ́ fi parí ẹ̀ nínú zulu ìsá akhiro zaman ọ̀rọ̀ pé jésù padà bọ̀ ní ọkàn yìí in fact odidi tíra kan bẹ́wájú mi ń bì tọ́já sí wípé àfọwà muhammad ahmed ìsá ló kẹ́ tọkọ tíra yẹn wàhálà ìtìrà yẹn bẹ́ẹ̀ wájú mi rí Muhammad Ahmed Isa alamatu sa'ati likubira ara àwọn tíra tàmúbọ̀ ní ájì 2019 ni àwọn tíra mọ̀ yá àṣà àwọn jọ pé yọ́ mọ̀ wúlò fòsẹ̀ dáwà tí má ti di pé sẹ́kẹ̀rẹ́ yìí yà yọ́bọ̀ òde ibi mo kó wọn sí tí mo ti mọ̀ kọ̀ọ̀kan wọn ibi eléyìí iṣẹ́ tó ti kàn gbogbo àwọn àfa àtọ̀pọ̀ àwọn tíra ìkọlọ́wọ́n sàn wọ́n lẹ́sàn wọ́n fún alọ́fẹ́ ni o wọ́n bọ̀n aláwọn tíra ìlọ́fẹ́ nímọ̀ ìbí náà gbogbo àwọn tó bọ̀n alọ́ọ̀ bá ní sàn wọ́n náà mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé alánàbí wa Ìsá ṣe ọ̀nà ìyanu náà gbàbí ìyẹn ló wá fún àwọn olódo àwọn àdọ̀ọ̀lú náà gọ́ìrì mọ̀gídúbì alẹ̀ yìí wà láwùjọ́ọ̀lì gbogbo àwọn àfọ onítẹ̀fìrì sọ̀rọ̀ pé nínú òrun ní seventeen times lójúmọ́ àkàfà àti àwọn ṣàdúà ìwọ ọlọ́run ìdè náà ṣe rọ́ọ̀tọ̀lì mustaqim sirọ́tọ̀ الذين أنعمت عليهم غير àlẹ́yìn gọ́ìrì lìmọ̀gídù bí àlẹ́yìn wà lábọ́ọ̀lì àwọn àlìmọ̀gídù bí àlẹ́yìn àwọn tọ́lọ̀ ń bínú sí àwọn jù ni àwọn jù làwọn tí wọ́n ń pàpẹ mọ́ra pa àwọn tẹ̀lá nàbí wa Musa alayhi salam àwọn nímọ̀ sóra àwọn jù wọ́n nímọ̀ ṣùgbọ́n wọ́n kọtọ lọ́n rí òdodo káfà rúbì yìí falaanatullahi alalkafiri sọ́ra àwọn olórí jù ni wọ́n jù nímọ̀ wọ́n ti kà nínú tí àwọn bánàbí wa Muhammad bọ̀ sallallahu alaihi wasallam àwọn hasadan kèésa náà ṣe wọ́n rò pọ́ ọmọ Israẹli ní ọ̀jẹ̀ ni ọwọ́ ajọ́ ọmọ lárúbáwá àwọn nímọ̀ ṣùgbọ́n wọ́n ya ọlọ́run wá bínú sí wọn fàjálà mínú ni àwọn ọlọ́run sọ di ọ̀bọ ọ̀bọ ẹlẹ́dẹ̀ ọlọ́run sọ wọ́n di rádaràda èèyàn bú ni wọ́n àwọn náà pa àwọn ànábì ọlọ́run àwọn jù wọ́n yà yàkuyà gan àwọn náà dágbó falẹ́ńsẹ́ láàmú àwọn gbogbo àwọn àwọn nu àwọn nu ẹ ti mọ̀ wọ́n o àwọn zionist nu ṣùgbọ́n àwọn àdọ̀ọ̀lì náà àwọn nasara nu àwọn kírísítẹ́nì nu àwọn sí náà ọ̀rọ̀ dàrú mọ́ wọn lójú wọn ò ní pé mẹ́ta lọ́lọ́run ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ wọn ò tó ní jésù lọ́mọ ọlọ́run wọ́n tún ní jésù lọ́lọ́n wò láwá fẹ́ mú bẹ́ tàbá bí wọ́n pé kí gan ni jésù gan ńlá sẹpẹ tọ́píìkì ní hakíkọ́tù nàbí yìí láàyè Isa ibn Maryam alayhi salam pàápàá nàbí Isa gan làwá fẹ́ sọ yìí ó dàrú mọ́ kírísítẹ́nì lọ́wọ́ ó tó wá dàrú mọ́ àwọn mùsùlùmí kan náà lọ́wọ́ á yanjú ọ̀rọ̀ tiwọn náà gbàbá parí ó dàrú máa wọn kan náà lọ́wọ́ nínú àwọn táwọn èèyàn orókò ní mímọ̀ ní wọn tán ṣe táwùsírì nínú àwẹ̀ táwọn èèyàn gbọ́tẹ̀ sírì wọn lórí social media tó sì jà sí pé máa záálíkà umu alasif orí òdo lásán wọn wà wà umu juhala sufa aulẹ̀ àlà bàbá ńlá òkòlú ni wọ́n tí wọ́n gbàgbọ́ yẹn tọ́lọ ń sọ ọ̀rọ̀ àkídà sí ni ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ànábì wa ayífà yìí àwọn kiri yóò wọn ọmọ pàápàá ta ní jẹ́ jésù ìyẹn làwọn wá ọ̀nà tí wọ́n gbà bí jésù àwọn àfáà ní ọ̀nà yanú ní kí ló wá fa ọ̀nà yanu lọ́lọ́run bá sí màámà fún ìyá jésù ìyá wa maryam radiyallahu anha ọlọ́run fún lódìdí súra kan pé nínú àwọn azmi nínú àwọn ànábì ọlọ́run márùn wọn ọlọ́run fún wọn ní súra méjì ọlọ́run fún wọn ní súra àwọn tọ́lọ̀ wá fún ní súra gan ọ̀rọ̀ wọn anabi musa kò sí súrọ̀tù musa ṣùgbọ́n kọ́ bẹ́ẹ̀ sí súrà fẹ́ẹ́fẹ́ ká lọ́wọ́ àwọn súrà ọwọ́ bẹ̀rẹ̀ tẹ́ẹ̀nì bátan musa bẹ́ẹ̀ tó dọ́wọ́ jésù àmọ́ ẹ̀ tó máa bọ́rọ̀ musa ni anabi isa ò ní súrọ̀tù muhammad àní súrọ̀tù ibrahim àní súrọ̀tù nuh ṣùgbọ́n kọ́ súrọ̀tù musa àti isa súrọ̀tù maryam wa ń bẹ ọlọ́run wá gbé tà anabi wa isa wa ní súrọ̀tù ala imran ọlọ́run tó gbé ìtà anabi wa isa wa inna masala isa inda Allahi kàmọ́ fálẹ̀ adam kọ̀lákọ̀ omi tùrọ́bí thumma qala lahu kun fayakun bàbá ńlá olódò wà láì àdọ̀ọ̀lú náà gidi làwọn christian olódò ni wọ́n wọ́n ti sì náà wọ́n sọnù ìní wa máa ń dùn wá irú àwọn tó wá sọnù yẹn irọ́ wọn tí wọ́n wá ń gbẹ́ ah, ọlọ́run sì máa ń dùn mí wà láì lórí irọ́ wọn yẹn wọ́n wá ń gbọlu délé lórí ní nàìjíríà àti ní gbogbo ayé wọ́n sọ pé àwọn sọjọ́ bí jésù ní december 25 ọjọ́ tí wọn ò bí jésù wọ́n gbọ́lùdélé lórí yes or no wọ́n láwọn ń gba good friday ọjọ́ tí wọ́n kan jésù má gbélébù olúwa àwọn ẹni tí wọn ọ̀kan má gbélébù lórí rọ́dí mélòó ó di méjì wọ́n gbọ́lùdé fún wọ́n tó gba adíwọ̀n ẹgbà ní sẹ́mìnìkẹ́ àwọn èlò sùkú ẹ̀yìn tẹ́jọ́ sí ọwọ́ lè lọ bí sẹ́nu àwọn àwọn ìbí adákàtì sùkú wọ́n tó wá gba Easter Monday lórí irọ́ lásán pé ọjọ́ tí Jésù jí dìde gbogbo nǹkan yìí wà láì àbàfíìn wà fìrọ̀ art alàlùkẹ́bì wọ́n tó gbọ́dúdé lórí pé ọjọ́ tí Jésù jí ẹ̀kọ́ kan tí mo rí kọ́ńbẹ̀ ní pé àṣetẹ́ èèyàn bá gbérọ́ dání tó bá pákéjì rọ tó ń jà violently pé irọ́ dódó ní tó bá yáwọ́ recognize irọ́ lódodo àwa tá a wá gbòdòdó dání bí wàhálà ṣẹṣẹ lórí ọ̀rọ̀ ìjáàbù àwa gbòdòdó dání ní ìsìn kí la ṣe lórí òdodo kálukú wá ń pariwo lórí social media lásán ìjọ wo làwa jẹ́ kó yípa alódodo lélẹ́yìí á lò lot of private Muslim schools tó education ní primary secondary then majority Muslim parents wọ́n lè afford the primary secondary education nínú ọ̀jẹ́ kí wà lọ́ọ̀kọ́ sùkúù ti wa ọmọ tí ń lò ní kọ́ọ̀pù bẹ̀ wọ́n lé 15 now ta ni wọ́n bí dá mi my life public mo ti ń sọ ìtìmọ́ rìkọ́dù ẹ̀ mi my life tí wọ́n bí dá mi mọ zedai zonal inspector tí wọ́n bí dá mi mọ commissioner tí wọ́n bí dá tí wọ́n ní kọ́ọ̀pù wọn lò ní kọ́ọ̀pù sùkúù mi mo fi wún high school mo tó so ọkọ rẹ̀ mi ì tí ì mọ níjọ́ tó wá ṣe àpùfà sùkúù wa wà láì wọ́n tó bójú What dẹ̀ mean, mi mufilun are you encouraging me yes is it not better than them turning to Boko Haram àwọn ọmọ ilé ìfẹ́ bòkó pẹ̀lú ẹ̀sìn wọn nínú kán Boko, kán kàwé pẹ̀lú ẹ̀sìn wọn àti kán mọ́kàwé kán di Boko Haram èwo lọ́fẹ̀ẹ́ wọ́n dákẹ́ ẹnu wọn they came they gave me a proof, and now say wọn ò rí pé àwọn ọmọ ń gbójú sùkúù mi ni sẹ̀bá ń ṣe bẹ́kẹ̀ sùkúù àwọn sọ̀rọ̀ àwọn ọmọ tí ń gbójú wọ́n wá inspection wọ́n rí wọn sọ̀rọ̀ ẹ̀hín nígbà táwọn ò ní jíwèé wò ẹ̀yin tẹ́ ń jíwèé wò lẹ́ni pọ́blẹ́mù wọ́n tẹ̀ ó lè pé àwọn ọmọ yìí ti ń bojú wọ́n máa jalè wọ́n ti mọ̀ pé ọmọ tí ò bojú gan ọ̀jalè tọ́mọ tí ò wá bojú ní ọ̀jalè àwọn kiri yóò wá pàkéjì rọ wọ́n wá ń pẹ̀lúdé lórí ẹ̀ ìyẹn la ṣe ń sọ hakíkọ́tù nàbí yìí láàyè Isa ibn Maryam alayhi salatu bí ọ̀nà Adam khalaqahu min turabin súnmọ́ kọ́ lálàó kó ń kò sí yàtọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ ẹ̀rọ náà tí wọ́n gbé ọlọ́run náà mú wá ní wípé àwọn kan ó sòrí ibú látàrí àwọn kan máa sọnù lọ́nà tá a gbà bí nígbà kan àwọn àwọn tá a nígbà kan sheriff Tanzania rẹ̀ bọ̀ bọ̀ ta ló gbúrò sheriff wọn ní ìsìn kan Tanzania torí pọ̀ mẹ́yẹ láti kẹ́kẹ́ ẹ̀rìsìnlá ọmọdé wáyé alhamdulillah rabbil alamin kọ́nà rasulullah ọmọ lọ sí sí o <laughs> ọwọ́ pé bọ́yọ́ lọ kẹfẹ́ lọmọ yẹ fún àgúrò ah, ọmọ yẹ mọ̀ bọ́yọ́ ń bẹ láyé promote <laughs> ṣe ẹgbọ́n mi yé àbẹ́ ẹgbọ́n mi yé ṣùgbọ́n lónìí ní ìsìn tó bá fọ ọmọ yẹn ẹ̀rí pé àmúrò pé àwọn advice wọn later wọ́n stop ẹ̀ àgbúrò ọmọ yẹn mọ́ àbá àgbúrò rẹ̀ mọ́ irú ọmọ yẹn sì tọ́wọ́ pọ̀pọ̀ àbùdà nímọ̀ ní ìsìn ọ̀hán ó yẹ kó ti di bí ìmọ̀ọ́mù kan báyìí kọ́mọ wá sí wá àsìkè ayé kọ́mọ ṣe kí ni o wá àsìkè ayé ṣẹ̀rífù Tanzania ọwọ́ pé wọ́n bí ọ̀nà tó dàbí lọ́mà tán bí bàbá àti tán bí kálukú wa náà ni ṣùgbọ́n torí pé láti kékeré ọmọ yẹn tètè wà vocal àwọn kan sórí ibú látàrí wọ́n máa fọ́lá àṣẹ̀rífù abẹ́ ṣe ẹran tí ń bàbẹ̀ wáyìí tẹ́ fọ́lá àṣẹ̀rífù tọrọ ọlọ́wọ́lá àṣẹ̀rífù Tanzania ọlọ́njọ́ dáa fún mi mọ́ rántí bí junction muslim ládùúgbò wa wọ́n ń ta fọ́sà àṣẹ̀rífù àwọn èèyàn bá ń jà sí mo ní yéé nílùú tá a fi ń ṣe dáwà ṣẹ̀rífù tó di ṣíríkù ẹ̀yìn tó rántí àlá 98 ọ̀dà àwọn èèyàn bá ń jà <laughs> eh, eh, kàlẹ́ndà ṣẹ̀rífù wọ́n bá ń tà lọ́bà di ṣẹ̀ríf ṣẹ̀ríf ọmọ ìyanu ọmọ ìyanu àwọn ṣeúṣeú wọ́n tó fi ṣẹ̀rífù jẹun lọ ọlọ́wọ́ láńṣeú ṣẹ̀rífù àgà ṣẹ̀rífì wọ́n bá tó fọmọ ọlọ́mọ jẹun lọ ọmọ ẹjẹ́ ọmọ ẹ̀gẹ́gẹ́ ọmọ tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fẹ́kọ̀ àdìsí mélòó lọ́wọ́ sórí ẹ wá wo ànábí ọlọ́run tó jẹ́ pé ọ̀nà tán wá bí miraculous ni ẹ̀rí nà mọ́sálà àyíṣà ìndàlá ẹ̀ lápẹ̀rẹ̀ ànábí ìwà àyíṣà ni lọ́dọ̀ ọlọ́run kàmọ́fàlẹ̀ adam ọ̀dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ànábì wa ádámà ni kọ̀lákọ̀ọ́hù mi ń turọ́ bẹ́ẹ̀ bí ìyá rẹ̀ ṣe bí yẹn náà ara yẹ̀pẹ̀ wọ́n ti dá ànábì wa Ìsá jẹ́mọ́ ẹ̀mọ́ ṣe àtọ̀ fáàmù ń jẹ́ sábàbí ni fáàmù tọkùnrin yákárújù mímbáyínì súlbí wàtàrọ̀ yìí ọlọ́wọ́ bá ń lo spáàmù yẹn lé sábàbí ni ìpìlẹ̀ gbogbo wa ní kí ni o yèèpẹ̀ kọ̀dẹ̀rújú gbogbo àdà lámọ̀ bó ṣe wù kọ́ ọ̀wẹ̀ tó tọ́ ọba tó sọ lórí bẹ́ẹ̀dì yèèpẹ̀ ó wà ń bẹ̀ yèèpẹ̀ ò lè tán lára wa láíláí torí pìlẹ̀ wa nìyẹn ọ̀dà tọ́ bá ní pé èsè pìlẹ̀ náà lọ́ dà só ti yé níní akọ̀lá kúná wà fi àánà ìdúkan wà mí náà àánú kòrèjò kan tààrọ̀ tánú òkúrọ̀ inú yèèpẹ̀ yẹn náà ni wọ́n ti gbé wa dìde tó bá dìde ọ̀gbẹ́ndì alkiyama yèèpẹ̀ yẹn náà ni ọlọ́run wá ní ẹ̀rá pẹ̀rẹ̀ ànábì ìwà ìsá lọ́dọ̀ ọlọ́run kàmọ́fálẹ̀ adam ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì ìwà adam ni alayhi salatu wassalam khalaqahu min turabin adá látara yèèpẹ̀ ni thumma qala lahu kun fayakun ìdá àrọ́dà ṣáyé áyẹ̀kú làláwú kún fàyàkú torí pọ́lọ̀ ọba gan tẹ́lẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan tí ní ọkẹ̀ bí and it shall be ọya máa rí bẹ̀ yóò sì máa rí bẹ̀ kòkó àwùsí ọya wó yóò sì wò kí ní jẹ́ bẹ̀ òkè wọ́n yóò sì wò lágbájá kú yóò sì kú kí ní jẹ́ bẹ̀ sí bọ́lọ́ ni dọ́mọ yóò sì dọ́mọ dọ́mọ kò sì ní dọ́mọ àṣẹ ànà súnmọ̀ kọ́ọ̀là làwú kí wá ní problem àwọn christians mo rò káàkiri kọ́ dìbà ẹ̀wà jábọ̀ sọ́ọ̀tù mọ́ríyàm tá a bá wà lọ́wọ́ sọ́ọ̀tù mọ́ríyàm ibi tá a lọ́pọ̀ gan o torí mo fẹ́ kárí mọ ẹgbẹ́ kéékèèké ni ká lè débi àwọn iṣu tó kù sẹ́wọ́ lọ́nà tí wọ́n gbàbí yẹn kí ló ṣẹlẹ̀ gángan ìyẹn ni ẹjẹ́ àyanjú àwọn àfáàjẹ́ oyé wa fẹ́ rí àárín gbogbo wa tá a bá bímọ obìnrin iṣẹ́ pọ̀ tá a ṣe àwa tá a máa ń tírèènì àwọn obìnrin á ẹ̀rù máa bà wá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fẹ́yàwó ẹ má wo bíútì lásán àfà sẹ́rí iṣẹ́ kọ̀sẹ́yìn bàbá tẹ́ bá bímọ obìnrin ó ṣe o wà láyẹ̀ tírèènì àwọn ọmọ ẹ̀yin sẹ́rí ẹ̀yin tẹ́ bá bímọ ọkùnrin wàhálà àti yín wà lọ́tọ̀ ẹ̀yin tẹ́ ẹ bímọ obìnrin wàhálà àti yín wà lọ́tọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá bí méjèèjì wàhálà méjì lẹ́yìn wàhálà àtọmọ ọkùnrin ni pé ẹ tírèènì wọn kán mọ́ lọ wo ẹ̀fọ́ orí àtàn ẹmọ̀ ẹ̀fọ́ orí àtàn ọmọ tó lẹ́wà ẹmọ̀ pẹ́fọ́ orí àtàn yóò jáde yóò ṣe gbọ̀dọ́gbọ̀dọ́ yóò gírè dáadáa ṣùgbọ́n bó ló ti jáde ààyè òórùn ààyè ẹ̀gbin ààyè rádaràda ààyè tí ò ṣe máa gbé ṣùgbọ́n sọ́jáde ń bẹ̀ nǹkan ńlọ́dà yìí ìpìlẹ̀ ọmọ wa rùn lórí ẹ̀fọ́ yẹn fẹ́ẹ̀mọ̀ túnmọ̀ tí mò ń sọ báyìí ẹ̀wọ́ ọ̀nà àwọn ọmọ yẹn ọkùnrin kán mọ̀ wo ẹ̀wà nìkan kò sí tó burú káfẹ́ obìnrin tó pupa obìnrin tó ní bí ọmọ Saudi bí ọmọ Amẹ́ríkà kò sí tó burú mbẹ̀ káfẹ́ obìnrin tó ní ìkébé súpà kò sí tó burú mbẹ̀ kẹ́ lóbìnrin tó ní sẹpẹ́sẹpẹ́ ti gọ 9 minus 1 kò sí nǹkan kan kẹ́ lóbìnrin tó jẹ́ pé rọ̀bọ̀tọ̀ ni àbílẹ̀ pa standing èyí ẹ ṣe problem ṣùgbọ́n ẹ má dá wọn ọmọ ẹni ọ jẹ́ pé ẹwà ni wọ́n ń wá lára obìnrin tẹ̀yìn ọkùnrin nù mo rò bóyá àbí òyìn ẹ̀yin tẹ́ ẹ bá bímọ obìnrin ìtọ́kàn yìí ni pé kán máa wo owó jẹ́mọ́ ẹgbà ní ẹyẹ kán máa wo kí ni owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin lónìí kí náà ń wo owó ẹni bá ti lówó ní ìsìn yóò jùlọ pé isi kára tí mo nìyẹn kán máa wo owó ẹni tó lówó lónìí lọ́sì lọ́la gbogbo ẹ̀ láti nílé ayé ṣe wá rí ànábì wa ìsá ibi tí mò ń bọ́nà lọ nìyẹn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fẹ́ yàwó ọmọ dáadáa obìnrin rẹ ni ẹ lọ fẹ́ ẹ má fẹ́ obìnrin tó jẹ́ pọ́ lẹ́wà tí ò lẹ́sìn tí èso ọmọlúwàbí tí má lè yàn lẹ́sìn àwọn èèyàn máa ṣe mistake o ìyàtọ̀ bẹ láàrin sísà tó ń lò jáàbù àti sísà tó lẹ́sìn sísà tó ń lò jáàbù tó lẹ́sìn òun ni ẹ máa wá kí tọ́dá bá lóhun lẹ́sìn náà tí ò lò jáàbù lọ́lọ́ ń pa búrẹ́dì tí ò sínú ọ̀rá ṣé búrẹ́dì tí èsì ti fọ́ọ́bà ni wọ́n máa jẹ àní ẹ̀ra búrẹ́dì inú ọ̀rá àbá tó tó fresh gidi irú búrẹ́dì tí ẹ máa wá kì nìyẹn ẹ mọ́ wẹ̀ tọ́jọ́ pé èsì ìkamọ̀dò gbogbo wọn ti fọwọ́ bá ìyá ànábì wa Isa alayhi salatu wa salam ìyá wa Maryam ara àwọn obìnrin tí ó lè ìdí lálìjẹ́nnà ni mo rò pa àti ọ̀nà tí àdíìsì táà bá rántí ẹ̀jẹ̀ ara wa létí nínú àwọn obìnrin tí wọ́n lè dì lálìjẹ́ náà ìyá wa mọ́ríyámọ̀ wọ́n wà níbẹ̀ ìyá wa mọ́ríyámọ̀ alẹ́ assalam àbírọ̀bí allah ania méjèèjì láwọn afá àmọ́ ń lò fún kódà náà àwọn tí a ti bẹ́ wájú mi bì wà láì sálò alẹ́ assalam bẹ́ẹ̀ kò kò máa rò kí sọ́dà nàbí ọlọ́run kì í sá nàbí ọlọ́run àdúrà láti tọrọ fún tọ́rẹ́ lómi kì í tó yóò nìkan tó ṣe alẹ́ assalam sọ́dà náà sọ́dà nàbí kì í sá nàbí àwọn afá àmọ́ ń lò fún bẹ́ẹ̀ àti sàdúrà fún mi tọ́rásùkọ̀ àwọn ànàbí ọlọ́run ló sẹ́mi ìyá àwọn ànàbí ọlọ́run sí ni tá a ní salam rọ̀bí ní àwọn tíra afá àti ẹ̀ èyí kọ́ ni mọ́sálà tó ni. ṣé wá rí kóbìnrin ọjọ́bìnrin dáadáa ibi tí mò ń lọ nìyẹn ọlọ́run máa ń sábà sáànù kọ́mọ wọn náà jọmọ dáadáa. jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé ṣé bá rí pé ìyàwó yà dáadáa ẹ ṣiṣẹ́ lórí bí ìyàwó o kọ́mọ kò rí búra o kèése ọ̀rọ̀ líle là ń sọ yóò ọ̀rọ̀ sùúrù ni o torí pé bàdẹ̀wò rẹ̀ bá dé ìyàwó yín ntt ẹ̀yọ kan ó bí mọ márùn fún yín five entities sẹ́ẹ̀mọ̀ fẹ́ lùsì báwọn àwọn ọkùnrin ọ̀rọ̀ wá gba sùúrù o embassy ìyàwó fẹ́ tó di pé ìyàwó òun tó ìyàwó àjá ara àbùkà lélẹ̀ ìyàwó bí ó ṣe máa lo yí kímọ̀ tí ó mọ̀ sọmọ àwọn ẹni ọlọ́run tí ó mọ̀ lọ lé kí àwọn ẹni ọlọ́run tí ó mọ̀ gbọ́wọ́ àti àwọn ẹni ọlọ́run tí ó mọ̀ download lecture àwọn ẹni ọlọ́run tóun náà fi di kí ni o ẹni ọlọ́run káwọn ọmọ rẹ̀ náà lè jẹ́ ẹni ọlọ́run nínú tí wá máa jẹ́ káwọn obìnrin ó bí máa re ẹjẹ́ ń sọ méjì mẹ́ta fún yín bẹ́ẹ̀ ó dẹ̀ ń bẹ lára àyà àwa mọ́ríyámọ̀ alẹ́ asàlám jẹ́mọ́ sẹ́fẹ́ mọ̀ lónìí sẹ́fẹ́ mọ̀ alákọ̀ọ́kọ́ ìbàdàtùhà jẹ́mọ́ tí mo pé o ẹlòmí ò sọ pé mímú bí àkídà àkídà máa fi káìn mọ̀ ń bọ̀ wá síbi àkídà rẹ̀ nínú tí yàwá mọ́ríyámọ̀ nítọ́ yàtọ̀ sí gbogbo obìnrin ayé ni ká máa ṣẹlọ́run yes or no yes or no ìjọ tí jìbìrì lù si yọ sí tó bímọ ṣèbọ́ lọ ọ̀sẹ̀ ni jọba ẹ̀jẹ̀ sàkíyèsí ló fẹ́ sọ dáadáa torí pé jésù ó níbi tó ti ń bọ̀ báà sọ bí tó ti ń kò lè yé wa ìyá tí ṣe mélòó nínú àwọn sísáàsì ọlọ́mọge ìlọ́jẹ nígbà bá ń sọ nípa àwọn obìnrin tí táwọn ìyàwó rẹ̀ bá pòfóòkì rẹ̀ nínú súrọ́tù tàhàrímù mùsùlùmáàtín mùmìnàtín kọ́nìtàtín táìbàtín ábìdàtín sáìhàtín ẹbọ̀ tí mọ́ sáìhà obè tí mọ́ gbáwẹ̀ pọ̀ obè tí mọ́ gbáwẹ̀ pọ̀ ìyàwó mẹ́ríàmù wọ́n máa ń sin lọ́hun ábídà ni jẹ́mọ̀ kódà ìtumọ̀ mẹ́ríàmù gan ẹlòmílẹ̀ ọgbẹ́ kíni ìtumọ̀ mẹ́ríàmù àwọn míì nínú àwọn àfà wọ́n pè ní kọ́nítà ẹni tí ń tẹ̀lé tọ́lọ́hun àwọn míì ní ábídà ẹni tí ń sin alhamdulillah mo tó láti yàn pé ń sọ ọmọ mi ní ìsá

ẹni tí ń tẹ̀lé tọ́lọ́n ẹni tí ń sìn lọ ọlọ́run jáwọn ọmọ wa náà gbogbo ọmọ wa tá a sọ ní mọ́ríyámà ọlọ́run ṣe wọ́n lẹ́ni tí ó máa sìn lọ ṣe wọ́n lẹ́ni tí ó máa tẹ̀lé tọ́lọ́n. ìpìlẹ̀ ànábì wa Ìsá dá ìyá gidi nìyá rẹ̀ ìyẹn jẹ́ ròyìn àkọ́kọ́ jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé ìròyìn tí ń bẹ lára ìyá òun gangan tọ́pìkì kan ni nìyá wa mọ́ríyámà gan òun gangan fún rẹ̀ mo lọ ṣe lẹ́tọ̀ yẹn níbi prógráàmù poli Ìbàdàn kan sisters were crying àwọn sisters wọ́n ń sun ẹkún torí pé ìyàwó amẹ́ríàmọ̀ gan ọ̀rọ̀ rẹ̀ gan lásán ó pààyàn lẹ́kún náà ìròyìn wo ló ń bẹ lára àyà àwọn amẹ́ríàmọ̀ tọ́lọ̀ ń fi jẹ́ kó bí Jésù lọ́nà tó yàtọ̀ sí tí wọ́n ń gbà bí obìnrin gbogbo ayé wàyíyà àti ifá tó ń gọ́ yàtàlẹ̀ ifá jama our mother Maryam bintu Imran alayha salam she was a chaste woman obìnrin tó sọ abẹ́ rẹ̀ jẹ́mọ́ ìfà tiẹ̀ ó tún wá lágbára jẹ́mọ́ ẹ̀gbà ní iye dáadáa gbogbo àwa tá a bá ń bímọ obìnrin ọlọ́run máa fi pọ́n wá lé iyì wa ní káwọn ọmọ ẹwọ́ wọlé ọkọ as a virgin ọmọ tọkùnrin kankan ọba sùn rí láyé ṣe tó wá rí ó tó wá ní lẹ́gù ọmọ táà lè sọ pé alọ́kùnrin kankan fẹ́ kọ̀ bá ṣe rádaràdarí láyé ìyá wa ànábì ìyá mẹ́ríyámọ̀ ọkùnrin ò ẹ̀ rí ọkùnrin ò rẹ̀ rí ọkùnrin ò ní pẹ̀lú ẹ̀ rí ọ̀sẹ́ fọ́kùnrin rí ara àròyìn dáadáa ti ń bẹ lára àyà wa nìyẹn ìyẹn ló fà nígbàtí mọ̀lẹ́kà bá tó ń sọ fún ó lóyún òfè bá ó ní kọ́ láti àná yakúnù lè gùlámù gùlámù emi èmi ò emi ta lọ́kọ mi tí ó fún mi lóyún torí pé n tánmọ̀ láyé jésù náà ni pé ọkùnrin ní mọ́ fún ta ni lóyún obìnrin kọ yàtọ̀ látàyé lẹ́yìn ànábì ádámà ní tiẹ̀ yàtọ̀ ọlọ́run sì ní fẹ́ lò ń ànábì ádámà ọlọ́run dá bàbá kò níyà ìyá o ádámà lẹ́yìn àwọn méjèèjì látàyè wọn báyìí lọ ọkọ àti ìyàwó ni ọmọ fúnra wọn lóyún ṣùgbọ́n ìyá àwọn ìyá wa mọ́ríyámà kò lọ́kọ ìyẹn ló sọ pé wà lámú àná bóò ní ó ṣe rọrùn àná yẹ kúnnù lí gùlámù gùlámù èmi èmi èmi èmi èmi wà lámú yẹ musa ní basharun èmi tọkùnrin ọ̀fọ́ ọkàn mi rí láyé wà lámú akùbà bíyá ní èdè ìsàfẹ́wó jẹ́mọ́ sọ ẹ̀rí pìlẹ̀ tí ànábì ìfà ti ń bọ̀ ìpìlẹ̀ obìnrin tó jẹ́ tọ́ hírọ̀ àfi ìfà obìnrin mímọ́ obìnrin tí èsì rádaràda nínú tọ́fì òyìyá wa mọ́ríyámọ̀ tó bá fẹ́ lọ gbọ́ bùkátà bọ́yọ́ fẹ́ tọ̀ ọ fẹ́ yàgbẹ́ yóò lọ síbi tó jìnà ni ọkùnrin ò lè rí òwò rẹ̀ ara ń tá a gbọ́dọ̀ fi tẹ́ni àwọn ọmọ wa obìnrin nìyẹn ọmọ obìnrin èsì kọ́ fẹ́ sàlùwà láǹdì ọkùnrin wà ni wọ́n mọ̀ wá wọnú orí ẹ̀ ni wọ́n máa wo gbáàyà rẹ̀ ni wọ́n máa ẹsẹ̀ rẹ̀ irú ẹ̀ náà ní ká fi ṣẹ́yìn àwọn ọmọ wa ẹ̀fẹ́ ní lọ ra lọ́ọ̀kan ẹjọ́ wọ̀ jáàbù tó balẹ̀ kó tó wọ sọ́ọ̀kì rẹ̀ kìí ṣe ẹ tún pé aláwọn ọkùnrin rẹ́sẹ̀ rẹ̀ wọn máa rí rẹ̀ wọn ẹ tó fẹ́ ni wọn gan kóríkórí ọmọ fún àwọn gbogbo àwọn àwọn àwọn àwọn ọ̀tá ìsìláàmù gbogbo yìí àwọn mọ̀nàfìkì àárín wa torí pé wọ́n kàwé wọ́n ti dọ́tọ̀ wọ́n ti pòfẹ́sọ̀ wọ́n wá rò wípé yóò wúlò fáwọn nínú àlùjẹ náà ẹ tún ìjọba yẹn jẹ́ kẹ́tọ́ lónìí kọ́ọ̀bù ẹni tó rí ọba fọ́kọ́ fọ̀ dànù kí ni wàhálà lé ayé yìí gan àwọn ọmọ kan wọ atẹ́wó wọ́n wọ sọ wọ́n wọ bọ́díọ̀ wọ́n wọ spaghetti wọ́n fi gbáyà wọn lẹ̀ wọ́n fojú ara wọn lẹ̀ ẹ̀ẹ́dí gbogbo àwọn pages orí Facebook ní ìsìn gbogbo àwọn fẹ́jì kọ́mẹ́dì kìíní kankankan yẹn kí ló ń ṣò tèmọ́ ń ṣò báyìí obì wọ́n ń ojú ara wọ́n ń ṣò obìnrin ọmọ tèmi wá lóhùn fẹ́ bojú ẹ wá ní pé kò ní kàwé gbogbo yẹn ọlọ́mọ tí ó ṣe fún yín ẹni ẹ̀ láwàá yìí o ẹ̀yin náà mọ̀ wèrè tẹ́ ń ṣe o wàláì mọ rẹkẹ mọ rẹkẹ gidi mùsùlùmí rẹkẹ gbogbo yín tẹ̀lé ọmọ wa ò jáàbù wọn ní ṣe nọ́ọ̀sì wọn ní lọ bùnáàbù wọn ní lọ bìkan your days are numbered your days are numbered ilé inú yẹn lẹ̀ wọ́n gbọ́ bá ya ilé inú yẹn lù sí fẹ́ yín ẹ tọrọ jẹ́ kí ayé yín ẹ̀yìn tó gún tàwọn tọ́bẹ̀ ìtọ́lọ́ kẹ́lẹ́ máa ráyè bá wọn sùn kẹ́lẹ́ máa rójú wọn àbí ojú ètẹ́ rí kápọ́ọ̀sì ètò yín ẹ̀yìn tó gún tàwọn ọmọ tọ́bẹ̀ ìtọ́lọ́ kí lẹ tí ìrìṣẹ́ ọmọ mẹ́rin ló ti lo nìkọ́ọ̀bù ní ní ẹwà ríwọ̀n bá inú wa ń bí ní pé population wọn grow àwọn ọmọ asẹ́wó lọ́fẹ́ kan máa grow alábẹ̀wò gbogbo yín ọlọ́run dúró dé yìí àwa mùsùlùmí gan dúró dé yìí ẹ mọ̀ wọ̀rí díẹ̀díẹ̀ ni ajọ́ mẹ́yẹ ẹbọ̀ lápò so ti yé ajọ́ mú ẹyẹ ẹbọ̀ lápò tẹ̀báwọn wá sí ń ṣe lọ́ọ̀ ní ìsìn ní a lot of lawyers ẹ má wọ̀rí àwọn ọmọ tí ò ní gbowó tá ìṣe tán ẹ má wọ̀rí wọn àti ń wọn so ti gbogbo tọba ọmọ wa ní ó replace ọmọ replace lójú ayé kan ọlọ́run ojú ayé arinlẹ̀ ọlọ́run tó jẹ́ pé ń jẹ́ náà hypertension ni wọ́n pà mí kù lónìí àbí tẹ́ bá tún bá lókù ẹ wá ń gbógun táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń ṣe tọ́lọ́ ẹ̀ ń gbógun tí wọ́n ẹ̀mí yóò mú o lójú ayé yín báyìí nípa ẹ kórìíra yẹn yóò dènú fámìlì yín inú fámìlì yín àwọn ọmọ yóò máa bojú báyìí tẹ́ẹ̀mọ̀ rí tí bànújẹ́ tí fọ̀pá yóò máa ga ẹ̀ wà ní tètè kú àbí tẹ́ bá tún bá lókù ẹ máa gbógun ti tọ́lọ́ lọ ẹnu sí náà tani ọ̀láìkì mọ́ríyámọ̀ ṣebí làwọn ọmọ wa náà fẹ́ máa kọ́sẹ̀ tẹ́ ń gbógun tì wọ́n yìí àwọn làwọn ọ̀fẹ́ sasẹ́wó àwọn fẹ́ ara àwọn ẹ ń gbógun tì wọ́n ṣe nàìjíríà nìkan náà ti ń ṣe nursing náà ti ń ṣe nursing ti ń ṣe agriculture kí ni jẹ ní lójú àwọn ìlú gan tó rí lọ tán ní gadget tán ní ṣe wèrè báyìí ọ̀sùn kí ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì jẹ́mọ́ alẹ́ ìfà ìròyìn ẹ̀pọ̀ mẹ́ta mọ́ fẹ́ sọ ẹlẹ́kẹta wá ní alìímánú làmì alìímánú profound belief in Allah sẹ́rí nǹkan mẹ́ta tí mo sọ yìí ẹbí tẹ́ ní àwọn ọmọ yín obìnrin wà láì tí wọ́n bá ní ọmọ rẹ̀ ní ọmọ jáde lára wọn tí wọ́n bá ní ọlọ́run ọmọ sànú wọn ẹjá àwọn ọmọ yín ó ní ìmánì tó yanjú ẹjẹ́ kán mọ́ jẹ́ àsán ìjáàbù lásán ọ̀pọ̀lọpọ̀ sísà ọ̀pọ̀lọpọ̀ àfáà náà irun gbẹ̀sọ̀kòtò kò sí ìbàdà ìbàdàdà ọ̀sán sí káàrùmọ́ gbogbo wá láti wà fẹ́ tẹ́ẹ̀dì o ìbàdà gan òtẹ́ tó rò fún òtún ṣèbàdà gan ìbàdà ráradàdà látó ń ṣe kò tún tó ṣe bá ṣe ṣèbàdà ní 20 years ago rẹ̀ tí ká gbọ́mọ̀ mọ́ pocket kúrò àníkí tèbí fóònù méjì mẹ́ta ní kálukú kó kí ní ìfẹ́ níjọ́ tí ò sí láptọ́ọ̀bù ṣé wàhálà dé bá wa tó báyìí níjọ́ tí ò sí android àfá àwẹ̀ monday thursday mélòó ní lọ mọ́ ẹni tí èsèpó ní ọ́sà kò ní ọ́sà o mélòó ní gbàwẹ̀ monday thursday mọ́ ní wa dùwà mélòó ní lọ mọ́ ní ìsìn káàfì jọ ìdílé mélòó ní lọ mọ́ múlíkù alalẹ́ mélòó gbogbo tí wọ́n sọ ìkò sí tí láàfù lórí ẹ̀ kọ̀ọ̀sá àfàtò ní ọmọ ìsìn náà fìlà èyí tó lè máa fà láàrin ara wọn ẹni tó lè kakáàbì kò lè kakáàbì èyí tó lè ní kò lè kà dùá ẹni tó kìnnà ọ̀rọ̀ mẹ́fà lọ́wọ́ lórí ẹ̀ èyí tó lè ní pé o lè ṣe náà fìlà dùá kò sí ní tá àkànú ẹ̀ àwọn ìtọ́jọ́ kọ́ ọmọ parí kùránì kan láàrin ìjọ mẹ́ta kọ sáàfà àtọ́takù láyé kùránì kan láàrin ìjọ mẹ́ta tálọ́ ìtànú wa èmi gan ọ̀ká wà láì kùránì kan láàrin oṣù tání ìtànú wa ní oṣù kálukọ́ mọ evaluate rẹ̀ ìyá wa mọ́ríyámà abida àfífà wà múmínà ìròyìn mẹ́ta ẹjọ́ wà lára ọmọ yín sífàtùlẹ̀ ìbáadà wà sífàtùlẹ̀ ìfà wà sífàtùlẹ̀ ìmánì ìdí tí ànábì ìwà jésù àlẹ́ ìsọ̀láàtù wàsálàm ibi tó ti wá nìyẹn àrípìlẹ̀ àbá àrípìlẹ̀ kí ni tó wá ṣẹlẹ̀ gan tọ́sà àwọn kiri yóò di olódo tọ́sọ wọn dẹ̀ ń tọ́ta kò tọ́lọ́run ọba ọlọ́run ọba ní wájú kúrú fílíkì tàbí mariama ìdí ń tábàdá tí mìíràn áhàlì àmàkànà ṣẹ̀ríkìyà fàtàkọ́dá sàwíyá kan láti ní àwùdù bí rahman ní ká in kọ́ntà tẹ kíyà àti bébí tàn lọ báyìí tí a nígbà tí jìbìrì lù yọ sí àwà mariam ọlọ́mọ ọmọ ẹgbẹ̀ jìbìrì lù dìde mariam yìí mo fẹ́ ṣiṣẹ́ ìyanu tú rẹ̀ ọkùnrin kan kò ní súnmọ́ yóò sì bímọ ọmọ tí ó sì bí yẹkúnù nàbíjà wà yẹkúnù min ulil nínà rúṣùl ọlọ́ndẹ̀ mọ́tọ́ fẹ́ ṣe jìbìrìlù yọ sí ìyàwó amọ́ríyámọ̀ níbi tó ti ń lọ níbi tó wà aya rẹ̀ já bí ìgbà tí obìnrin tó wà níbi kan tó arípọ́kùn sáré yọ sóhun pé ee tí èrè fẹ́lẹ̀ sáré fún mi sẹ́gbó bí tọba jẹ́ ní ọlọ́run tí náà kọ̀ wá sí lórí pé ee mọ́rẹ̀ fún mi o ó ní àwùjù bí rahmani mi ń ká nǹkan tà tẹ̀ kìí ṣà ah ìwọ ọlọ́run ìwọ ọkùnrin mo fi ọlọ́run ọba rahman ọba oníkẹ̀ tí è ṣe kà fún ọba ọba tó pé ìkẹ́ rẹ̀ pọ̀ tó jẹ́ pé wá sí àtẹ́ràmà tí gọ́gọ́ bí àánú ẹ̀ ju ìyá rẹ̀ lọ mo fi bí ọ́ mo fi wá sọ lọ́dọ̀ rẹ̀ òtọ́ ọba jólùbẹ̀rù ọlọ́run àwọn míì lọ́kùnrin kan ní jẹ́ tẹ̀ kí yú pé tọ́ọ̀gì ní máa ń rèpo omi ṣùgbọ́n yìí ò nílẹ̀ tó wọ́n bẹnu tẹ̀sí ìdíbìnú kẹfẹ́ èyí tó nílẹ̀ ní wípé tọ́ ọba jólùbẹ̀rù ọlọ́run àtọ́lùbẹ̀rù ọlọ́run ni ò ní máa rèpo omi tẹ́ ẹ bá ti rá àfáàsì rèpo omi kì í ṣe tẹ̀ kí yú ìyẹn náà ti wá kọ́mọ̀ láàrin àwọn ọ̀dọ́ tán pẹ̀lú àwọn lóní súnà ẹjẹ́ àṣò tọrọ fúnra wa ọdọ́bìnrin fún àwọn ọmọ obìnrin tí ń kọ́ ń kéwú lásàtẹ̀ christian èso olùbẹ̀rù ọlọ́run wọ́n ní ọká wọn máa ń kéwú wọ́n ní ọ̀há wọn ní kùránì wọ́n ní kọ́ ọmọ ṣe tẹ́rìbíyà fún wọn kọ́ ọmọ ṣe wá sí fún wọn lọ́bá ń rè wọ́n fàṣẹ lọ́bá ń rè wọ́n fàṣẹ o ẹ gbọ́dọ̀ ní ọ̀rẹ́ àwọn èèyàn ja olórí burúkú ní ìlú yìí irú báwọn pásítọ̀ ṣe àwọn mùsùlùmí kan náà ń ṣe kájẹ̀ tó sọ̀tà àwọn ṣéwù ṣéwù ọ̀ọ́ sọ̀rọ̀ àwọn eléyìí wọ́n ti múra sínú ìbàjẹ́ kò sí kọ́ṣẹ̀ kankan àwọn obìnrin kan ṣe àsàlátù lọ fún wọn ni kódà ìkánú àwọn jàmá alásàlátù wọ́n lé mẹ́rin nù mọ́mọ́ wọn jẹ́ òní tọ́dí pé wọ́n fáwọn jàmá àwọn wọn kì bẹ́lẹ́ sí wọn kàn tán da fámìlì ó fámìlì wù àṣẹ tó bá jẹ́ tẹ̀ kí yù kò ní máa bóbi olóbìn sùn ìwọ tó bá ti ní kó bí olóbìnrin lọ ń pàdé lórí Facebook lórí WhatsApp ẹjọ́ wá ń pàdé lójú ayé ẹ̀ ń pàdé nínú yọ̀kọ̀rọ̀ kan ẹ̀ ń pàdé nínú ilé kan ẹ wá ń fúnra yín lóyún ẹ wá ń fẹ́yún kódà kẹ́ ẹ mọ́ lóyún gan ẹ kẹ́ ń bára yín sùn mọ̀ pé èsè e fẹ́ kí yù ìsọpé kẹsì rí ni ọ omi ìyọ́kù ní ìsìlámù ọ̀sẹ̀ lọ́wọ́ ni mùsùlùmí ni ọ kódà mùmìnì ni ọ náà kìsùn ìmọ̀ ṣùgbọ́n lásìtàfẹ́ kìjà èso olùbẹ̀rù ọlọ́run gidi kí ni tí ó wà ṣẹlẹ̀ kọ́lá iná máa nà rọ̀súùlù rọ̀bíkì lí àhàbàlà kì gúlà máa zakiya irú ọmọ wo ni wọ́n mọ́ríyámà òbí èmi tó ń wo èmi èso ń sìnà o mi è ṣe rẹ́pìsì o mi è ṣe báńdíìtì o mi è ṣe kìdínápà o mi è ṣe boko haram o mi è ṣe opc o mi è ṣe ipob o

iná ṣe ń pe jésù lọ́mọ ọlọ́run àwọn àbí wọ́n pé kiri yóò ah! àṣẹ ẹ̀gọ̀ ẹ̀ẹ́lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run tẹ́ ẹ bá lọ́mọ ọlọ́run ní jésù ìtumọ̀ ni wípé ọlọ́run ni bàbá ṣe ń tẹ́ ẹ fẹ́ sọ ni wípé ọlọ́run ló fún mary lóyún tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín kọjá kèfèrí olórí ibú orí ibú tọgbà kẹ́dà nìyí ẹ fẹ́ sọ pé ọlọ́run ló fún mary lóyún tẹ́ sọ bí àsọ wèrè ti ṣe làákà yìí ọlọ́ọ̀lẹ́ yẹpẹrẹ tó bá wọn tẹ́ ní ẹkẹ́ ṣe pé ló fún lóyún nípasẹ̀ ìmọ́lẹ̀ bàbá ní bàbá rẹ̀ wo ta ni bàbá rẹ̀ ta ni ìyá rẹ̀ kò ní bàbá kò ní ìyá ìyá wa Hawa ẹsáka nínú bíbélì òun ò ní bàbá kò ní ìyá látara ni ó ni bàbá rẹ̀ ṣé bàbá lè máa bọ́ sùn só lè fọ́mọ lóyún ṣèbá ádámà tí a wà wọ́n di tọkọtaya wọ́n dẹ̀ bímọ tààkà náà tàn àtúwárí pé nínú bíbélì yín gan wọ́n ń pọkùnrin kan ní mẹ́líkì sédékì abẹ́ ẹ̀gbọ́rí ni ẹ̀yin tẹ́ ẹ mọ́gbọ́ comparative lecture mẹ́líkì sédékì kò ní bàbá kò ní ìyá kò ní ìran mo rántí pé nígbà tá a èkì ẹ bá lọ sí orin yẹn ah, àwọn tó mọ́kọ́ mẹ́rẹ̀ta gbọ́n ti comparative ní ayé ìjọ kìmẹ̀líkì sẹ́dẹ́kì náà ó yẹ kẹ́ẹ̀pẹ́ lọ́mọ ọlọ́run orí kiri yóò rí wọn wò ọ̀dà dúdú ní jáde ń bẹ̀ ọlọ́run adúpẹ́ ọlọ́run adúpẹ́ kó rí tiwá dúdú o bá wọn ṣe ọlọ́run tọ̀ wọn sọ́nà akabit wàláì kèése sí àrími mo nífẹ̀ẹ́ malam yusuf akabit mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ nítorí tọ́lọ́ kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ jùra mi lọ torí pé ẹwọ púdàmù tẹ́ẹ̀sẹ̀ parí lọ ni táwọn kan gbógun pé kò ní òjì ẹwọ àwọn tó gbà síláàmù ẹwà dúdú àwọn tó fẹ́ kọ́ sórí ìlú ẹ̀yin tẹ́ gbógun ti akadíìbù ẹlẹ́jọ́ tẹ́ jẹ́wájú ọlọ́ àbí tẹ́ bá túbá kẹta ni hasadan wà lẹ́kẹta lásán ni ẹ̀ńgbógun ti ẹ̀sìn ẹ̀ńgbógun ti súnà ẹ̀ńgbógun tòdodo ẹ̀yin lẹ́ni pọ́blẹ́mù ẹ wò ní ìsìn mo sì ń wo prógrámù yẹn mo sì fẹ́ máa sunkún pé á ṣe ń táwọn kan ọ̀bà gbógun tìrì káláwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ di trekking Malam Yusuf káná bá lọ rí mú tí wọ́n fi sẹ́wọ̀n lásán fi sí Àbújá tán wá rìlíìsì ẹ̀ ní rúò ní Sunday àbí wọ́n rìlíìsì ẹ̀ ní ọ̀la Monday ṣé prógrámù ó hold ẹ̀ dá mi lóhùn ẹwọ́rú àwọn ọmọ ẹ̀yà tí àwọn kẹsẹ̀ ní tọ́kù dìbò abẹ́ ẹ̀kọ́lọ́pọ̀ yẹn lọ wo èmi tí wo díẹ̀ bẹ́ẹ̀ mi ò tí wò tọ́bẹ̀ ìwọ̀n bá tí mo wò mo sáré passport ìfẹ́ táwọn yẹn ti gbà Islam mo rí ẹ̀bùsọ́ ti gbà inú mi dùn pé mo sáré kò sí káwọn yẹn mọ́ gbà Islam ìkórìíra nu ìkórìíra ẹwọ́ ẹwọ́rú sáré bí ìsáì náà ní ìsìn tá à ń sọ̀tàn rẹ̀ àkíkọ rẹ̀ ẹwọ́rú sẹ́tọ́ lọ́ fẹ́ gbélé lọ́wọ́ tó jẹ́ ọ jáde látàáyè tó ti dá ọlọ́mọba ni kí àná bá ní kẹ́ ìyàwó amáríyàmù ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run ẹ ń bá ń kórìíra àtọlọ́run èèyàn bú ni o wàláhì èèyàn bú ni ẹrú ọlọ́run yọ ọlọ́run lọ́dọ̀ ó sì kórìíra àtọlọ́run tọ́dọ̀ èèyàn ni ọ kọ̀yẹ́kọ́ ọmọ ẹgbórílẹ̀ alhalim kí èbá ṣe pọ́lọ ń jọba onísùúrù ọ yẹ mi kí àrà ọ̀sápá láti sáwọn ṣùgbọ́n ọlọ́run dàbí àwa àwa alamọ́ tètè dínú wà lé ọlọ́run tó lè jẹ́ pọ́ńtọ̀ ni ó tó jẹ́ kan náà àwọn bílọ́níà kí lọ́tọ̀ ọlọ́run bóyá yóò tùbá tí ọba túbá ìbẹ́nu kó jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ á padà síbi ń bá lọ ọlọ́run nìkan bí ọmọ láì ní bàbá kọjá sí pé ìyá nìkan ló ní wúwà àlájá àyínú ó ti rọrùn fún mi jù wàlìmẹ́jì aláwú ayá tánlì náàsì afẹ́ẹ́sẹ̀ jésù ní àmì fáwọn èèyàn ní wàrà hàmàtà mìíràn kó tún jẹ́ àánú ìkẹ́ ara ibi tó kó bá àwọn christian wọ́n ní pé tèmi kúrò ní gan sọ pé jesus is mercy mo ní yes àánú ọlọ́run ni jésù jẹ́ torí pé lè àánú ẹ̀wú muslimun torí mùsùlùmí ni ọya kà á síwájú náà <laughs> wọ́n bí láti fẹ́ mú wọn o ó ní kúrò ní gan sọ pé jésù rahman say his mercy you need to accept have accepted jesus as a servant of god as a prophet of god as son of mary mo ní sórí tó nǹkan sọ obìnrin ìbùnú kùránì ọyá máa kà síwájú àwa kà á lọ wàkánà àmọ̀rọ̀ mọ́kòdé ìyá tá a ti parí ni pọ̀sẹ́ntì òyì a ní máa kà síwájú máa kà síwájú wọ́n padà bí jésù torí ara ni ibi tí mo lọ débẹ̀ ní síbi ní wàjáàlà ni mubarakan àìsùnmá kọ́ńtù wà ọ̀sọ́ níbi sọ́láàtì wà zakati máa dùmútù àyà wà bá rọ̀m̀bì wà lídàtì wà lámúyẹ̀kẹ̀ àlìní jàbàrọ̀ ṣẹ̀kìyà ọlọ́run ẹ̀jà sálẹ̀ àmúlẹ̀ láì wà láì àwọn alágbà Jésù gbọ́ lódodo àwọn kiri yóò gba Jésù gbọ́ àwọn alágbà jésù gbọ́ ọ̀rọ̀ jésù là ń kà yìí ìfẹ́ fókọ́sì lórí bó ṣe di jésù lọ títí bẹ̀ sọ́márì ní pé ó wà ní bí orin ìfẹ́ kó dáwọn bẹnu tẹ̀sí ìwájú mi yìí ṣùgbọ́n kó sàsíkò tọ́lọ́jọ́ tí lọ́mọ tẹ̀lé ọ̀rọ̀ pé jésù ń padà bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ débẹ̀ afọ́ nígbà tí ìyàwó mẹ́rin àmọ̀ fẹ́ bí ànábì wa yìí sa ó ẹ̀sírẹ́ǹsì nira ọlọ́run gbogbo àwọn obìnrin ayé máa bá ní sọ wọ́n kalẹ̀ ń rọrùn ẹ̀yin tẹ́ ẹ já àfa ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó yín wọ́n ń rí nira lórí pé wọ́n ó bímọ ìgbádùn làwa fi dá síbẹ̀ yes or no àwọn náà fi gbádùn gbà obìnrin ní ìgbà ìnira ló fi ń gbà kò ní choice ni ó gbà tán ó bá di pé mi rí nǹkan oṣù yẹn mọ́ ó di ìnira ìnira ni àbí èsè ìnira ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wàhálà lórí wàhálà ni bí se ń bì ní ọmọ ọ̀pọ̀ bójú ẹ̀ ṣe ń fì ní ọmọ jókòó obìnrin mi lédè pé mo ti mọmọ ọmọ ìyá kan tó ti gbalẹ̀ ní ọ̀dọ̀ wa rí tíyàwó ẹ̀ bá lóyún àáfà ìyàwó ò lè gbalẹ̀ ni ọmọ gbalẹ̀ <laughs> a sì tó ti kan úmù tó lóyún <laughs> àáfà ò di olùgbalẹ̀ wíjù àáfà ni ọgbàlẹ̀ èmi wá àáfà ò ti á tètè jí kó tó òjì èmi wá jẹ́ kẹ́kẹ́ gbalẹ̀ máa fi pẹ̀sẹ̀ àfáàtí òsì ẹ̀yìn lẹ̀ ń gbálẹ̀ ẹ̀rẹ̀ bí ọmọ kankan pé tó <laughs> ní àfá ìwẹ̀ ẹmọ́ dábí lọ́wọ́ jèrè tí àwọn ará alẹ́ bá ti lóyún bá wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ yìí wọn gbọ́dọ̀ gbálẹ̀ èmi ni mo máa ń ṣe kíni o ni mo máa ń gbálẹ̀ fẹ́ ọmọ lúwà ọmọ ìyá dáadáa nù bá ọ understand ìyàwó ẹ̀ pé ìfọ̀ few months tó bá ti yá yóò lè ṣe kíni o ṣùgbọ́n àpárò pé àáfi èyẹ bí lọ́fẹ́ mọ́ orojọ́ fún pé ìyàwó òní tó ti lóyún ẹ̀yìn lọ bí iṣẹ́ ẹni ọlọ́run ni ọlọ́run jẹ jèrè wọn o ọmọ ìyá mi kan ní àwọn èlò ọbí sẹ́ńdì tí àwọn ọba ti lóyún wọ́n láwọn ò ní lọ ọbí kankan sẹ́ẹ̀mọ́ torí pé ń tọ́fà wàhálà yẹn àwa náà la ṣe kí ni ìgbà tí ìyá Jésù náà fẹ́ bímọ ìnira ni tó fi sọ gbólóhùn kan gbólóhùn tó sọ yẹn àwọn àfọ onítẹ̀sí wọn lọ́rọ̀ lórí ẹ̀ àwọn kan ní gbólóhùn yẹn náà pé ó níbi àtúnṣe ṣùgbọ́n nígbà tí àyà wa fàájà alimakabu ìlàjì bí ìnákaláti قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا ah nígbà tí rírọ bí dé ìnira mú ìyàwó amáríyá ọlọ́run gbogbo àwọn obìnrin máa bá ní sọ wọ́n kalẹ̀ rọrùn ma ọlọ́run ọjọ́ ọ̀kànlẹ̀ mẹ́jọ ọmọ ìnira fáwọn obìnrin ọlọ́run làwọn bí operation operation ọlọ́run làwọn bẹ́ẹ̀ ah, àwọn dókítà lásìkò yìí <laughs> ìbẹ́ sọ pé wọ́n láàánú lójú àáfà operation tó bá kéré ń sìn eighty hundred thousand ni tí ó bá wà complex tí ó wà complex tó bá ti lè wà complex one twenty one fifty lọ́sókè ni ọlọ́run máa làwá o bàbá tó ní two hundred ọlọ́run máa làwá o ẹni tó bá kàn ló ṣe kí ni ìlọ́mọ̀ ẹlòmí ọ̀bọ̀ nínú operation ọmọ tíyàwó ẹ̀ bí lọ <laughs> tọmọ mi tó fi ṣe kí ni o tó fi dé ọ̀rẹ́ wa ayá rẹ̀ ọ̀wà gagbé wọn lọ <laughs> sàánú mi ọmọdé lé òtújá sọ operation torí kèsẹ̀ gbèsè kíláàsì wọn tán <laughs> ọlọ́run ẹ̀làwá o ọlọ́run ẹ̀làwá o máa bá níbi sọ́rọ̀ rẹ sọ́wọ́ àtàwọn ìyàwó wa o tó kọ́ ti short ìyá amọ́rí àmọ̀bí mọ́ rọrùn ara ń tó sì jẹ́ sábàbí ni èso dàbí nù so ti yẹ wà ó sí ilẹ̀ ìkì bí jíjí ìnákálátì tó sa ìtọ̀ alẹ́ ìkì rútọ̀ bá ń jà ní ya èso dàbí nù tútù ní jẹ́rú top àwọn àfáà lára tó mọ́ fa tẹ̀síìrù ẹ̀yin tíyàwó onye bá lóyún ọlọ́mọ ẹ̀bọ̀ ala, sí tó ń ta wá nàìjíríà ara ń tí ká máa ṣe ká máa wá dàbí náà màdínà yẹn tútù ṣùgbọ́n wọ́n lọ́dọ̀ wá ń bì pẹ́pẹ́ gbígbẹ náà lẹ bá rí ẹjọ́ máa jẹ èso dàbí náà ọlọ́run máa ń lò ní kó bí ní kíni o kò nídìí ẹ̀ka kéwù kàkà sí ẹjọ́ dàbí náà ọlọ́run máa ń lò bẹ́ẹ̀ ẹjẹ́ àpàdà síbi <clears throat> nígbà tó wá bí ànábì wà yí sátán wàhálà bá tó ṣẹlẹ̀ jẹmọ́ sí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé dò ní àwọn jù èèyàn bú ní jẹ́ jù o àwọn Yẹhudi èèyàn bú ni wọ́n o dò ní ọmọ àlè ní Jésù lọ́dọ̀ wọn fẹ́ ìgbà bẹ́ẹ̀gbà vagabond ni wọ́n ń pe Jésù bastard ọmọ àlè ni wọ́n ń pe Jésù class ànábí ọlọ́run resolute prophet ulule azmi ọwọ́ àti wípé tó lórí àmàmà ti gbọ́mọdé ibo ló ti rọ́mọ wàhálà bá dé nígbà tó gbọ́mọ àwọn èèyàn rẹ̀ kọlu mariamu làkọdíjì yìí ti àrùn jẹmọ́ ẹ̀mọ́ wọ̀ kọ́ wa a máa ń gbàgbé ìtàn wàhálà ìbọ̀sẹ̀ táwọn èèyàn bá rí strange attitude pẹ̀lú rẹ wọ́n gbàgbé ipa ọ̀jẹ́ ni ọlọ́run wọ́n fìròyìn èèyàn búkàn ní ìsìn gbogbo wọn mama Mariam kò ní boyfriend kò ní man friend wọn èrí òhò rẹ̀ wọn èé bọ̀ lọ́wọ́ wọn èé kíìsì ẹ̀ wọn èé bá ṣe sì náà ìmọ̀ ṣe lọ́run ni wọ́n mọ̀ pé kèé sọ rádaràda ṣùgbọ́n à ìwà tó lọ ọmọ ní ìsìn ilé mi ṣe mọ́ sọ fáwọn ikọ̀ à gbogbo akidu nìka àfẹ́ bàṣẹ tí ó doyún tí ó wàá fa wàhálà ẹ sọ́ra fún o àìmọye tá a ti tó ti di wàhálà nígbà táwọn èèyàn gbá sórí facebook ní ẹ facebook pọ̀ bá yín yanjú ẹ̀ tí ẹ kú ẹlòmíì kú gọ̀ tó bá ti ní problem facebook ni ó gbé sí dèdè rẹ̀ facebook ni ó bá yanjú ẹ̀ àfà gbogbo akidu nìka àtìyàwó wà lóyún tí wàá máa ní pé ẹ ibo sísà ti lóyún ta lọkọ wọn ìgbàwó náà so ìdí ẹ sọ́ra fún ẹ mọ̀ sí akidu nìka àti òrùjú èyí tó ti ẹ̀bú bàbá ìyàwó olówó ọ̀fọ̀lọ́pàá mú brọ́dà ni ó fọmọ mi lọ́yún mi ò yọ̀dọ́ mẹ́rin fún brazil níjọba lọ wọ́n ní mo yọ̀dọ́ ó ní pé tí mo sọ yẹn pé mo àgbì ìfẹ́ fẹ́ra yín ni ò sọ pé kó máa bá a sọ òwò gbọ́ pé ó tẹ́lẹ̀ ìwádìí pé ọ̀dà wọ ọmọ yìí ọkọ rẹ mọ ọmọ yìí òyìn tún gbọdọ̀ máa lé ó tẹ́lẹ̀ ìwádìí ṣe bẹ́ẹ̀ bàbá ọ̀dẹ̀ láti ní pé máa lábẹ́ <laughs> máa gbà ní bàbá rẹ̀ ní bọ́n mọ́ sí bàbá kẹ́sọ́ díṣù ní pé no no no no you have raped my daughter jẹ̀mọ́ kábìlà aká ìfọn ẹni ọlọ́run first class land sọ̀rọ̀ rẹ̀ wọ́n rí kó ṣe nìkáì wọ́n rọ́kọ pẹ̀lú ẹ̀ ṣe bọ́ yẹ ká farabalẹ̀ wọ́n bá ní yẹ̀ẹ́mọ́ rí yámọ̀ làkọ́dí jí ti ṣáì àǹfàríyà ah ah mọ́ríámọ̀ nǹkan bú ló gbédè yìí nǹkan tí rùn ló gbédè yìí wàhálà gidi rèé kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ọ níbo ló ti rọ́mọ yá ukuta haruna máa ká ní abúkì múra àsáwé wà máa ká ní umuki bagiya ọmọbìnrin haruna tẹ̀síìrì pọ̀nbẹ́ọ̀ náà àwọn kanáà líkẹ̀ mánàbí wa haruna ni àwọn kan lẹ́nìkan ní jẹ́ arúnà ní fámílì àtàwọn ọ̀rọ̀ mìtàwọn àfáà sọ ọlọ́ni rẹ̀ mọ́ríyàmọ̀ tó ọjọ́ mọ̀ ìyàbẹ̀rẹ̀ fún arúnà bàbá rẹ̀ ìfẹ́ èèyàn bú ẹ tó máa wo nǹkan o ẹni tí bàbá rẹ̀ fúnra wọn náà sọ bàbá rẹ̀ kèéfẹ́ èèyàn bú wà máa ká náà mú kì bàgíyà màmá rẹ̀ sàṣẹ́wó òun lè dẹ́ ṣe kí ni kèé sàṣẹ́wó tó ti bẹ́ẹ̀ wọ́n àlẹ́jẹ̀ ta wá lè ní nìwọ tí wọ́n lè àlẹ́jẹ̀ mọ̀ǹkọ́mọ̀ mọ̀kọ́mọ̀ túmọ̀ àwọn sálàfù náà sọ bẹ́ẹ̀ ẹ ń bá dúró nípò kan kẹfẹ́ búùsì ìtòhìmọ̀ wọn kẹfẹ́ búùsì má se tí wọ́n fi máa kẹfẹ́ búùsì ọ̀fẹ́ àáfà ìbùn gbà ní tọ́bá dípò orin kan jáde sọ fáwọn ọmọ ìyá rẹ pé wàláhì owó mọ́tò tí mo ẹ̀sẹ̀ láyé o wọ́n mọ̀ pé tísà ní mí sálárì mi ò ju bóyá forty thousand lọ lóṣù mo wá ra mọ́tò four point seven million <coughs> àáfà ní kọ́sìmù Yusuf rẹ́rìn <coughs> mọ́tò kí mo pè dẹ́mọ̀ 4.0 kíni 4.0 tálọ́mọ̀ máa sì dáadáa ń bì ẹjọ́ káníkì mọ́ máa gba sálárì ti mi ìrìn rárá ọdún máa fi gba 40,000 tí ó fi di 4 ẹ máa máa ṣẹ̀dẹ̀ bá ń yọ́bẹ̀ mẹ́wàá ẹ̀yìn máa sì díẹ̀ ẹ máa gbọ́ mi o sẹ́ẹ̀mọ̀ wípé àwọn èèyàn ti sáré wò pé ọwọ́ àfẹ́dé bí àsìkò àsìkò tí mo ra mọ́tò ọjọ́ oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tán ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ mi oṣù mẹ́fà lẹ́yìn ìgbà ni o tán ọmọ lẹ́gbẹ̀ẹ́ ilé mi o ó dáwọn èèyàn mọ̀ pé mọ́tò yọ àbúrò mi tó wà ní UK ni ló ṣe kí ni ó ní wọn ò fẹ́ ní ọ wọ́n wá sí ìyá wa fáṣà ara ti ilẹ̀ yìí sẹ́mọ̀kẹ́ ni ọlọ́run ìyá wa mẹ́ríyámà ní tẹ́ẹ̀tì mọ̀ pé pe sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ yìí mẹ́ta ìròyìn ẹ̀jì mẹ́ta lọ mo ní ọ̀bà ní gbọ́ ọlọ́run gbọ́dẹ̀ bíi pé mi èkú ọmọ ara rẹ̀ sẹ́ẹ̀fẹ́ ìmọ̀ nìtẹ̀mí àti yóò dé bẹ́ẹ̀ kẹ́nìkó ní pé àáfà ọmọ tán wá lẹ́yìn oṣù mẹ́fà ọlọ́mọdé pé ló di mọ́tò 4.7 kéèyàn wá nà ká sí mọ́tò mọ́tò jẹ́mọ́ mọ́tò mọ́tò lè yóò fi tẹ́hùn sẹ́ẹ̀mọ̀kẹ́ mọ́tò tí yọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ̀dánilóhùn sẹ́ẹ̀mọ̀kẹ́ nínú àwọn ọmọ èké bíi márùn-ún sí méje lórí bẹ́ẹ̀ ara wọn lànàbí wa àyíṣà aléìsára àwọn ọmọ mi tó wà ìlú bàtà parọ́ mọ́ sinamá ọkùnrin wa jureji àtàwọn ọmọ mi bí ìyá wa Mariam ṣe náwó sí ànábì ọlọ́run aléìsọ́látù wasalam wọ́n tó wá fún ní insult kọlu káìfànù kàlìmọ̀ mọ́ nǹkan ànàfíìl mahadi

kí ni tí ó wà á kiri yóò ẹgbọ́ ayà ìdáadáa ẹ̀ka síwájú kọ́ọ̀lá ìmẹ̀ abidullah àtàníyàl kìtàbà wa jàálà ní wàláhì tí bá ń kààrin mọ́ fọ́lọ́ búra inú mi máa ń àyè bá ń kà inú mi máa ẹ sọ tí n bá ń kàbẹ̀ nínú kùránì inú mi máa ń dùn ìmánì mi máa ń lékún súrátù Yusuf tí n bá ti ń ka ọ̀rọ̀ anábì Yusuf lọ báyìí tí mò ń kà á lọ tí mò ń kà á lọ inú mi ọmọ wa dùn ìmánì mi ọmọ lékún wàláì tí máa ń kà bí ṣe máa rí mo sọ fún yín irú ẹ̀ ni ọ̀rọ̀ anábì wa Isa alayhi salatu wa salam tí n bá ti lè mú súrátù Maryam báyìí tí mò ń ka dáa ni inú mi máa ń dùn ni fẹ́ẹ̀fẹ́ mẹ́lẹ́ẹ̀kẹta fẹ́ẹ̀fẹ́ mẹ́lẹ́ẹ̀kẹta súrọ́tù námúlì tí bá ti lẹ́ka ọ̀rọ̀ anábì sùláìmánà lọ tí mo ń ka sùláìmánà lọ tí mo kàdébi wípé iná wùmí sùláìmán wà iná wùmí sẹ́nìlá ìrà wà láì ìmọ̀ bí ń fìlì inú mi máa ń dùn bọ̀ ah jẹ́mọ̀ ẹ̀ka innahu min sulaimana wa innahu bismillahi rahmanir rahim allah ta'ala alayya wa tuni muslimin inu bi wan tuni ah ye ba fe bu qur'ani e ja ma tu ma qur'ani e se wa ala lori ka won mo wa kan qur'ani so ka de ma tu ma re e ma je kan je ufa bo ni sina awon ufa bo ni sina ti ponu ba ni won se wa ẹjọ́ mọ̀ ní ọjọ́ ufal wà mufasirun wà mutekun ẹgbẹ́jà ọmọ ẹni ọjọ́ ife àwọn kùrọ̀ kásọ̀rọ̀ kùrọ̀ wùkún wà kọ́lá fùkọ̀ á ẹjẹ́ kẹ́rẹ́ ní kẹ́tọ́ jẹ́ fùkọ̀ á ara mi òpin ayé àwọn tọ́mọ fùrà ní ti máa kàǹkan ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn ara bí mi máa ń dùn sí rè èmi náà wá fi kọ́sẹ̀ ànábì wa nínú tafsir ibn Kathir àáfàá wa kọ́ ọbẹ̀ pé anabi asalam anabi ní àwọn ibi tínú òun ti máa ń dùn jù òun làwọn ibi tọ́lọ́run ti pe òun lẹ́rú ẹ̀ tọ́lọ́run ti ṣe àfitì òun sọ́dọ̀ ara rẹ̀ àáfàá wa mú bí ọ̀nà mẹ́ta wá irú ẹ̀ ni àyà ìbẹ̀rẹ̀ suratul Isra subahana lẹ́bí asọ́rọ̀ bí abíbí láìláì nínú al anẹ́bí nínú òun máa ń dùn ní inú tèmi náà ṣe ní dùn kí n débi ní ni ara súrátù lè kọ ni wàá nà hù làmọ́ kọ́ ọmọ ábídù lọ́yì ẹ̀dẹ̀rú kàdú yẹ̀kú nù nàálẹ̀ yìí líbà láì wa Muhammad inú tèmi náà wá ń dùn ẹ̀yìn kiri yóò bá ọlọ́mọ jẹ́ gbogbo yín kẹ́ẹ̀gbọ́ ayé ìyé kẹ́ẹ̀ lè lò ó wà láìsẹ̀ bá gbọ́ yé christianity parẹ́ islam ló kù kí kí ọlọ́run sọ pé i'm still a christian mo dẹ̀gbà jésù ẹrú ọlọ́run ni mo dẹ̀gbà fọlọ́run fún ní tíra ní tó dẹ̀wà nù wọ́n rí àmọ̀ yẹn màá máa tẹ̀lé àjọ máa kírun ni tábà ti jọ́ kírun sẹ́yìn jẹ́ christian mọ́ sẹ́yìn bá yọ sàkà tí ọ̀yọ̀ dá mẹ́wàá dẹ̀mọ́ kí ló dì kí nìdí tí ó ṣe máa kírun ẹ farabalẹ̀ anábì jésù alẹ́ ìsọ̀láàtù wàsálàm wọ́n wá ń sọ̀rọ̀ látòrí ìtẹ́ ìní abídùnlọ ẹ̀mọ́ ṣe ló di mélòó ó di méní èmi ọmọ kékeré tẹ̀ ń fojú wò yìí ẹ̀rú sí ọlọ́run ọba ni mí àtàníyàlkìtàbẹ ọlọ́run ọba mi ó fún mi ní síra ó di mélòó kí ni tí àtọ́lọ́run ọba fún tàwórẹ́ tàkùn mú sáà ìjìlá fún ìsá sàbúrà àtúdà òdà alẹ́kọ̀ọ́rẹ́ àánú fún sẹ́lá gbogbo àwọn wákàtà àdá ìṣẹ́bí náà ti bí wèrè òní lógò wèrè òní nọ́mbà pààrọ̀ ẹgbẹ́ padà sáwọn sùkú èbó èbó tékútékú líkúsà kí la kọ́ bí tékútékú líkúsà líkúsà wèrè wọ́n jẹ́ fíkọ líkúsà ẹgbẹ́ àwọn wákàtà yìí padà sí sùkú ọ̀dẹ́rẹ́ àwọn ọmọ ẹkọ́ díẹ̀díẹ̀ lọ́dọ̀ wa ò àgbé èbó ó ṣe thank you ẹ dá wákà gidi padà fáwọn sùkúù àwọn ọmọ ọgbọ̀yé tọ́ba ṣe bá ikú láàyè àbábá muhammadu àbábá muhammada ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́ sẹ́ẹ̀mọ̀ túnmọ̀ ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì sẹ́ẹ̀mọ̀ Yorùbá mọ́ ni táàmọ̀ túnmọ̀ ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì bí o ń tàwọn ànábí ọlọ́run náà sọ yẹn bó ti ẹ̀jà sí pé ìyàpẹ̀nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí nǹkan mọ́sálà tòní ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́fà lẹ́gbàájì àwa ò bá tàn láyé mọ́ tàò ikọ́ bẹ̀rẹ̀ gan nìyẹn òkè sí tàòrẹ́tà lọ bẹ̀rẹ̀ o wọ́n wà fi kò Ìsá sàbúrà kò ń fẹ́ ta ló ń fẹ́ ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn ọlọ́run jọba ojú mélòó bá méjì ìní ábídù lọ́ọ̀yì ẹ̀yin kirijú ẹ̀ máa dé dáadáa èmi jẹ́rú ọlọ́run ta ló ń sọ bẹ́ẹ̀ jésù ẹlẹ́kejì àṣà níyàlí kìtàbà ọlọ́run máa fún mi ní tírà tí ń ṣe ìnjílà ẹlẹ́kẹta wàjà álà ní nàbí já sọ́lọ́run ní jésù bá ní ìsìn sọ́mọ ọlọ́run ní jésù báyìí ẹ̀wọ̀n tí jésù pẹ̀rẹ̀ èmi jẹ́rú ọlọ́run ọlọ́run máa fún mi ní wàjáàlà ní nàbí ya ó tún máa pe mí lánàá bí odì mẹ́ta wàjáàlà ní ìmùbárọ́kànà ìnàmọ́ kọ́ńtù ẹlẹ́kẹrin nìyẹn alálùbáríkà lè ọlọ́run gbogbo àwọn ọmọ wa náà ṣe wọ́n ní mụ ọmọ tí ní kò ṣe ó di di mẹ́rin wà á sọ níbi ọlọ́run mi ò ní kírun làwọn láìpẹ́ yìí á di Odi márùn wà zakati ọlọ́run ọba ní ìmọ̀ yọ zaka odi mélòó mọ̀ọ́dúnmọ́tò háyà àṣekèsè pé yọ̀ wà á sin wà ní mọ́tò àsọ́là ìsìn lọ́hùn mọ́ ta èkú ni kọwa sí ìtàn wà bá bí ẹni ń gbọ́rọ̀ wá ìmọ̀ ṣe dáadáa mi torí mi ò ní bàbá àwa tá a bá ní bàbá kí ni wà bá rọ́n ìwàlìdáyà ní ọ̀jẹ̀ ìwàlìdáyà ní ìmọ̀ ṣe dáadáa sí bàbá àti ìyá mi wà lámúrẹ̀ jẹ́ àlùní ìjábàárọ̀ ṣẹ̀kìyà ọlọ́run ní ṣe mí lọ́mọ akípámú ni kò dẹ̀ ní ṣe mí lólórí ibú ọmọ ọlọ́run gbogbo ọmọ wa má ṣe wọn láti pámú ni ọlọ́run má ṣe wọn lólórí ibú ọlọ́run ṣàánú wa ẹjá ti bẹ̀rẹ̀ torí àsìkò mo rò pàṣẹ ànàbí ìsábàá yìí ẹ wá ní ìparí ọjọ́ wo náà bí Jésù ìgbà wo náà bí Jésù ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sẹ́ yọ kan lórí ẹ̀ nínú bíbélì gan kìí sọ̀rọ̀ kan déètì wo náà bí Jésù náà mọ́kọ́ ń sọ fún yí authoritatively kò sí déètì tàbí Jésù gbogbo ẹni kan mú wánu bíbélì wọn àbí nínú ìwé tán lò jàmá ẹ̀gbọ́n mi dáadáa o kò sí déètì tí wọ́n bí jésù ìyẹn ló fà àwọn kan ní wọ́n gbà pé ibùjẹ ẹran náà bí jésù sí nígbà tí koríko tutù jàmá inú òjò ní koríko máa ń tutù àbínú ẹ̀rùn ìyẹn ló fà ìkí ìbẹ̀rẹ̀ wá sọ́dọ̀ àwọn àfáàsì láwọn báyìí lọ́dọ̀ àwọn kiri yóò fúnra wọn àwọn kiri yóò tí wọ́n ti ń ṣe kírísímàsì láyé wọ́n lé ní two million ẹnba lè browse ẹ lọ tẹ Christians that don't celebrate Christmas or why some Christians do not celebrate Christmas ẹ rí àwọn even ní Nàìjíríà lẹ́yìn tó lè yé ní Nàìjíríà ẹ jẹ́ kí n sọ àwọn mẹ́ta kí èsè Christmas àwọn Jehovah Witness àwọn ajẹ́rìí Jehovah àwọn èsè Christmas àwọn deeper life wọn èsè àwọn tọ̀nà èkó yìí náà ìkànbẹ̀ lọ́nà èkó ìmìíràn tí ó kọ́ àwọn kìnnìkan adékọ́yà àwọn adékọ́yà mountain of àwọn ilé-ìṣẹ́ Christmas díẹ̀ nu gbogbo àwọn tí mo dẹ́ ń sọ iná ní àwọn àwọn sábùtì àwọn àsábù sábùtì nu àwọn tí èwá ṣe kílẹ̀ rí wọn pàápàá irú olórí deeper life ó ju bọ́ǹbù sí wọn ọlọ́dún kúmúyì ọlọ́dún òsàní ọlọ́dún òsàní Christmas ní lọ́pàá tẹ́kẹ́ torí pé Nàìjíríà máa declare holiday àwọn ọkẹ̀ lọ fún retreat pé àwọn òbílì fún ọdún òsàní pé they should not celebrate it kúmúyì lọ sọ bẹ́ẹ̀ kèése ìmáàmù náwà wí o kèése ìmáàmù Bukhari o jama ìmọ̀ ṣe ọjọ́ bíi jésù kò nípìnlẹ̀ nu christianity débi islam mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mọ́ bá wọn dá sí christmas fada christmas ẹ mọ́ jọmọ yẹn lọ wù sùkú tọmọ yẹn bá lọ tọ́lá sí ẹ pààrọ̀ sùkú ọmọ yẹn wọ́n fẹ́ sọ́dọ̀ lórí ibú nìyẹn kò sí ti ń jẹ́ fada christmas irọ́ lásán òun ni ìyẹn bá yẹn nínú nǹkan tá a tún gbọdọ̀ mọ̀ wá ní wípé ànábì Ìsá tá wa ń sọ yìí yọ́ padà wá wọ́n wá fẹ́ pàǹgbà tó wá dàgbà tó dànà bí ọlọ́run inú ń bí àwọn tó ń jíṣẹ́ fún wọn wá fẹ́ pa lóòótọ́ ni wọ́n fẹ́ pa wọ́n dẹ̀ gbàgbé léèbù kalẹ̀ wọ́n pète pèrò páwọn fẹ́ pa ṣùgbọ́n wọ́n ti analyze ẹ̀ was jesus crucified wà láìwọ̀n àkàdésù èmi kí sọ bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ nìfà quran chapter ẹ lọ láti àyà 157 nínú súrọ́tù nìsà torí àwọn tí wọ́n ń sọ rádaràda lẹ́nu ọlọ́run ọba wá ju bọ́ǹbù lù wọn pé sẹ́ẹ̀fẹ́ nímọ̀ jèmi ọlọ́run ọba lọ ni sẹ́ẹ̀fẹ́ mọ òdodo jèmi ọlọ́run ọba lọ ni ọlọ́run ọba ní kọ̀sásìkò wà kọ́ọ̀lì iná kọ̀tà nílùmọ̀ sí àyíṣà bùnà mọ́ríyàmà rọ̀ṣúlà lọ ẹ̀rí ọ̀rọ̀ ọbú wọn tí wọ́n sọ pé wọ́n pa jésù ànábì èyí ọlọ́run wà máa kọ́ta lúwù ọlọ́run ni wọ́n pa wà máa sọ́là búwù wọn kàn má gbélé èbù wà láàkíṣù bí àlàó adàrú mọ́ wọn lójú ni nínú bíbélì náà ọ̀dàrú èèyàn méjìlá lọ́lọ́ okùn mọ́kànlá èèyàn mọ́kànlá lọ́lọ́ okùn mẹ́wàá èèyàn kan lọ́lọ́ ẹnìkan ti dẹ́kù wọn ọ̀pá jésù kí ló wá ṣẹlẹ̀ bá rọ̀fà àwúlọ́wù ń jẹ ń jẹ wà ń kàn yá rẹ̀ kí ló kún jẹ́nu sàárè ìtí jésù ń jẹ mọ́ béèrè agbọ́dọ̀ ọlọ́run jù bá ń lọ ẹni tí wọ́n bí lọ́nà ìyanu lọ́lọ́run wà nílé tọ́jú ẹni sánmà mọ́ béèrè foolish question báwọn jésù ń bẹ lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ṣe wá gbé lọ ọ̀dọ̀ ọlọ́run ọba yìí bá rọ̀ fa àwùlọ́wù ilé yìí ọlọ́run ni wọ́n gbé jésù wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba ni So ti yé ọlọ́run bá wá ń sọ lọ́wọ́ àmọ́ kọ́ta lòó yẹ kí ìmọ̀ nígbàtọ́ ìdẹ́sẹ̀ ẹ̀ẹ́ni láàká èmi a níwọ̀n pàṣẹ yẹ kí mẹ́rin ní certainly undoubtedly ní tí òrújú rárá wọn àpá jésù ìyẹn ló wá fà àdíìsì wá ń bẹ nínú Bukhari Muslim abúdáwọ̀tà àtàwọn àdíìsì míì àdíìsì usaid so ti yé ní ìsìn nínú àmì òpin ayé mẹ́wàá hàn àsìkò ti lọ ní wàláì tíra yìí alamọ́tù sáà lùkúbúrọ́ ẹ̀mbà lè rí àfáwà Muhammad Ahmed Isa àwọn náà kọ tíra yìí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Jésù sẹ́ẹ̀rẹ́ àwọn tó ní Jésù ò ní wáyé olódò ni wọ́n ọ̀tá súrà nàbí ni wọ́n aláìfarabalẹ̀ fún mọ̀ ni wọ́n wà láìjésù padà bọ̀ tó bá wá padà wá òun kọ́ ní ò ní ìdì irun yóò kírun lẹ́yìn alìmọ̀dí alìmọ̀tázọ́rù ni ara ṣẹ́ tí ó dẹ̀ gbogbo ẹ̀ ló ti wà nínú àdíìsì tí jésù bá wá padà délé ìtó lè sáré gbogbo àwọn tó bá ń ọlọ́run lẹ́yọ kan ní méjì mẹ́ta mẹ́rin jésù máa gbógun jésù subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu salamu alaikum wa rahmatullahi wa barakatuh